ni pé nígbà tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n lé àwọn màláìka pé wọ́n tọrọ asọ́láàtú fanaba muhammad wípé àwa ló yẹ ká pọ̀ jù ní ma ṣe asọ́láàtú fanaba muhammad so irú asọ́láàtú wo ni ẹni ká máa ṣe ẹ̀dá àdúkọ orí táwọn fi kọ́ wa fún wa ṣé asọ́láàtú sunday sunday thursday thursday náà ṣó náà wà nínú ẹ̀. ìdáhùn lórí ìbéèrè yẹn ni wípé ní tí wọ́n ń pè ní asọ́láàtú nínú islam ni tí àwa ń sọ ní ọ̀rọ̀ kìí ṣe ìntàwà ń pè lásàlátù lọ́dọ̀ ara wa so ìntàwà ń pè lásàlátù lọ́dọ̀ ara wa ò ní káwọn obìnrin ó máa gádàjọ kán kójọ papọ̀ ká máa wá dá wákà sọlí àlà Muhammad sọlí sọlí àlà Rasulu sọlí àà ṣe wọn pé yìí ni àjọ kójọ pọ̀ ó tún náà yí pàtà àbá ti kójọ àwọn èyí ṣe àsàlátù àwọn èyí ṣe alásàlátù gbogbo ara ti gbọ́dọ̀ jẹ́ Islam ìyẹn kọ́ ní jẹ́ àsàlátù tí ọlọ́run ọba ń sọ nínú al so àsàlátù Sunday Sunday Jima Jima Saturday Saturday Friday Friday ojoojúmọ́ Alamisi Alamisi àti tójoojúmọ́ mi gbogbo àwa ti wò kó ṣe dábàá ti ń kó jọ tó di kóbìnrin jáde ńlé rẹ̀ bẹ́ẹ̀ pa sàràtù náà ló fẹ́ ṣe lóòótọ́ a àsàràtù ò lè tó ní báyẹn mítìnì lẹ́ lọ́n ṣe kì í sàsàràtù mítìnì torí pé àsàràtù Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin wa sallim tán pè lásàràtù nìyẹn sóní ìdíkò lọ́jọ́ kó papọ̀ pẹ̀lẹ́ nìkan kó tó ṣe bẹ́ẹ̀ pé wọ́n bá yín náà ló fẹ́ ṣe wà á fẹ́ kírun sí yìí ẹ̀sìn sọ pé túláàsì kọ́ ni kó lọ mọ́ṣáláṣí kó lọ kí ìran o lè kírun obìnrin lè kírun nulé tó bá ti lẹ́kọ̀ọ́ bí ó ṣe kí tó bó ní sọ́jẹ́ pé àsàlátù ni ó gbé obìnrin jáde èyí òun mítìnì ni kìí ṣe gbogbo àsàlátù yẹn pátá mítìnì ṣùgbọ́n ìdá wa ń sọ òun náà ni pé kéèyàn máa ṣe àsàlátù fún ní ti ṣíṣe àdúrà so ńgbà tí wọ́n anabi lọ́wọ́ ànábì oníkàmáka asọ́látòlè ibrahimiya kàmáka fún òun àwọn kan sọ pé sọlátò ibrahimiya náà ànábì fi tọrọ ó fọlá ibrahim tọrọ ni àfáà tó bá sọ bẹ́ẹ̀ ẹni kó padà sílé kéwú kò rí kéwú ké rárá kó padà sílé kéwú bóló ti jọra wọn kò mọ tó bẹ́ẹ̀ náà ni ẹni yẹn tó bá wí lè sọ pé ànábì fọlá ànábì ibrahim tọrọ ń bẹ̀ yẹn ni irú ẹni yẹn ò ní màtúmọ̀ fatia kò lè màtúmọ̀ fatia tún. torí pé ó clear lárúbá tó clear ni Allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita gẹ́gẹ́ bó ṣe sí bó ṣe sí fún ibrahim kama sallaita wa ala ali kama sallaita ala ibrahim wa ala ali ibrahim gẹ́gẹ́ bó ṣe ṣe fún ibrahim àti àwọn ará ilé rẹ̀ ṣerú rẹ̀ fẹ́mi ní sọ́tún fọlá àwọn ará ilé ibrahim náà tọrọ ni àrídẹ́ nǹkan wá pé ọlọ́run ọba bòmí láṣìírí fún mi lówó gẹ́gẹ́ bó ṣe ṣe dangote bó ṣe ṣe fún dangote ó tọrọ ruo ọlá rẹ̀ ni kì ṣe pé ó dangote ṣàánú mi ọlọ́run fún mi nírú ọlá dangote ló sọ so ó yàtọ̀ síra wọn so kò jẹ́ bí ó ṣe jẹ́ ní ṣókí wàláhù alẹ́. kí ni bá tún ní wọn bọ́ sí tòsí. salamu alaykum wa rahmatulahi barakatu. lórí àsàlátù tí àfa bẹ̀rẹ̀ iná lèmi náà fẹ́ sọ̀rọ̀ lélẹ́rí ẹ̀bá ò dàda yìí tó fẹ́ kọ́ mọ̀ lọ́dọ̀ wa ń bí òní àlàúmọ̀ sọ́lẹ̀ aláṣàìdìnà muhammadu wà aláàlẹ̀ wá sí abíwẹ̀ sẹ́lẹ̀ àwọn míì máa tún ní àlàúmọ̀ sọ́lẹ̀ aláàmuhammadu wà aláàlẹ̀ wá sí abíwẹ̀ sẹ́lẹ̀ so iṣẹ́ yìí sì lé emphasis lé lórí nísìnyí pé àlàúmọ̀ sọ́lẹ̀ aláàmuhammadu wà aláàlẹ̀ muhammadu kàmọ́ sọ́lẹ̀ ìtàlá ibrahim wà aláàlẹ̀ ibrahim ìnáka amídùmájín اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل naka إنك حميد مجيد mo rí i pé ó wa o wọn lé ẹnfàsì lórí ibrahim yẹn so méjì mo kà á lẹ́yìn sí ǹjẹ́ òun náà tọ́ àbí kò tọ́ láti muhammad. èyí tí wọn béèrè fún wa wọ́n ti ràn wá lọ́wọ́ wà nídìí ká tún máa ka ibrahimiya mọ́ bá ṣe ká fún wa òun sọ̀látò ibrahimiya ni wọ́n kà yín ànábì ló sì ká fáwọn sọ̀hábà wípé tẹ́ ẹ bá fẹ́ ṣe sọ̀látò fún mi ẹ máa ka irú ilé ṣùgbọ́n ẹ jẹ́ ká máa wípé àsọ̀látò tá a máa ń kà á máa kà nínú ọ̀run náà o máa ka nínú ìrun náà tába ṣe tashahud àtayá ká tó sálámà a mú àsàlátù wa ń bẹ̀ ìyẹn lẹ́sìn máa pé àsàlátù kìí ṣe mítíìnì àpéjọ kẹtún sálámà run ẹ máa sàlátù wà ń bẹ̀ náà yẹ ká tún máa pàdé pọ̀ náà pẹ̀tọ̀ àti sálámà run ẹja tún àsàlátù náà. so èyí táwa máa ń kà níbi irun bí wọn bá ka sọ̀rọ̀ àtúntò fati ń bi irun bàrún jẹ́ ni o bá ka tún jiná ó fi irun ṣòfò ó bá ka jáwọ́ arátul kamal ó jó òrun ná àsàlátù táwa máa ń kà níbi irun òun gangan òun náà ní àsàlátù ibrahimiyya èyí tó sì lékè lọ́rọ̀ ni pé ẹni tó bá sálámà tí ò bá ka Salatul Ibrahimiyya kò ní ọ̀ lọ́wọ́ pé àtàyà àgbẹ̀yìn àtàyà alákọ̀ọ́kọ́ ẹnu àwọn onímọ̀ kò lórí ẹ̀ ṣùgbọ́n àtàyà àgbẹ̀yìn téèyàn ò bá ka ẹnu àwọn onímọ̀ fẹ́ kò lórí rẹ̀ wípé ẹnìyàn ò ní ọ̀ tó bá máa máa filẹ̀ ṣùgbọ́n tó bá gbàgbé yóò mọ wá wá sí ìtanràn tòtórí ẹ̀ la bùkátà ká kọ́ ọ kìí ṣe sọ̀rọ̀tòlù fàtí àníkà yẹn bí irun so torí ẹ̀ ilé ìjẹ́bú yìí ó sì jẹ́ láàrin ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé àsí lórí irun náà so àti níka lẹ́yìn irun náà tó tá a sí lórí irun Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin kò burú láti máa ṣe yóò náà apá kan nínú sọ̀rọ̀tò gbàmíyà náà ni so èyí ń kó sínú ọ̀rọ̀ tí ọlọ́run ọba sọ fún wa nínú Al-Qur'an pé sallu alayhi wa sallimu

à ń ṣe sọ̀láàtù fúnra wa tabani Allahumma salli ala sayyidina Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin kò burú so yóò àyẹ̀ sìn so ṣùgbọ́n àwọn àsọ̀láàtù tó kúrò sọ̀láàtù fàtì nísìn kò fi bẹ́ẹ̀ nítumọ̀ tó burú sọ̀láàtù fàtì ṣùgbọ́n sọ̀láàtù jawratu kamal ó wọlé púpọ̀ rọ̀káàkà pọ̀ ń bẹ́ẹ̀ láwọn oníkẹ́ ó ṣe máa ń sọ rọ̀káàkà pọ̀ ń yakukatu walikakukatu walikakukatu wa aa ah, ah. kì í sahan larubawa nìyẹn ẹni tó bá gbàrọ̀ bí àtúmọ̀ larubawa sọ kò ní gbígbékúgbé kalẹ̀ báyìí rọ̀káàkà ti pọ̀jù ń bẹ̀. ayin rahmat rabbani yati wali yakukatu muta akikoti aa ah, báńkọ́ náà máa ń larubawa tó bá gbádùn. so ìyẹn lẹ́yìn náà ni pé in tí wọ́n wá so mọ́ tí jawahirul ma'ani èyí tí wọ́n so mọ́ àwọn míì tá padà ń tẹjà wáírùl màání ti padà ń pa kínní yẹn rẹ nísìn pé téèyàn bá ka ẹyọ kan ó ṣe dédé kéèyàn ka alukur'ani hundred thousand àbí nǹkan. so àwọn míì tó padà ń kọjá wáírùl màání ti parẹ́ torí wọ́n fi lára ń tán fi mọ́ àníyẹn bọ̀ téèyàn bá ara wọn èyí tó jẹ́ sí ìpìlẹ̀ kà ó wà ń èmi gan kà ń bẹ̀ ẹ gbọ́dọ̀ kánú so àsàlátù tá a wà kán ẹni tó sì mú wa ó lẹni tó bá sì kà á tí ò bá gbà pé ó lọ́lá ju alukur'ani lọ kò ní ní ládàá rẹ̀ kúfúrù yẹn lẹ́yìn tí gbọ́dọ̀ kà yìí rárá tẹ́lẹ̀ sọ́látù fati lára ibi tí a ti gbọ́dọ̀ kà ọ́ ni pé nígbà nínú mọ́jẹ̀mú tẹ́ bá lọ́wọ́ mọ́jẹ̀mú tó de sọ́látù fati ọ̀pọ̀lọpọ̀ ọlá pé àfi bẹ́ẹ̀ mọ kéwú ká wádìí nǹkan ni tẹ́ bá wọ́n mọ́jẹ̀mú tí wọ́n fi kún wọ́n ní ẹni tó bá ń kà á tí ò bá nígbàgbọ́ pé lára alukur'an ní sọ̀látùl fàátì ti jáde kò ní ní ládẹ́ tó bá ti gbàgbọ́ para alukur'an ní ò ní ládá tó bá ti gbàgbọ́ nínú ìsìláàmù para kur'an ní ó ti ṣe kèfèrí olùwàfẹ́ mú torí pé ó ti fi kọ́rọ̀ ọlọ́run so torí ẹ̀ lára tó kó bá ìyẹn náà nìyẹn so kò jẹ́ bí àníyàn ṣe jẹ́ wallahu a'lam. wọ́n ní àwọn ṣe sọ̀látù zuri lọ́wọ́ ó ní haidọ̀ wa ṣe kí ni ó ṣẹlẹ̀ báwo làwọn máa ṣe ṣe sọ̀láàtì yẹn ṣé àwọn máa san padà lẹ́yìn tí àwọn bá ṣe ìmọ́ra ni ẹlẹ́kejì ni pé ní ṣé gbogbo ìwẹ̀ táwọn bá ń wẹ̀ láwọn ìwẹ̀ nífàsì haidọ̀ nǹkan kan ni janaba so ní gbogbo àwọn àsìkò yẹn náà làwọn máa mọ tú oorun orí wọn láì ṣe pé àwọn fi nǹkan kù. ẹni tó ń kírun lọ́wọ́ tí haidọ̀ wa bẹ̀rẹ̀ ẹni ìyẹn ò jẹ́ gbèsè yìí kò ní san ìrun torí pé yàwó Aisha sọ wípé táwọn bá ṣe haidọ wọn máa ń pa àwọn aláṣẹ that is anabi máa ń pa àwọn aláṣẹ àwọn obìnrin pé kán san àwẹ̀ padà àmọ́ kì í ní káwọn san ìrun padà sọ́ni yóò jẹ́ gbèsè ìrun amẹ́ni tó ti parí haidọ ẹni tí haidọ rẹ̀ ò tí ì bẹ̀rẹ̀ tó wá fi ìrun ráre tásìkò òun fi kọjá ẹnìyẹn jẹ́ gbèsè ìrun torí pásìkò òun ti bá kò tí ì bẹ̀rẹ̀ ó yẹ kó ti kírun yẹn àsìkò yẹn wá kọjá haidọ wá bẹ̀rẹ̀ kò wá rí irun yẹn jẹ gbèsè ó rárun láre so ọ̀rọ̀ ti ń bẹ́ẹ̀ ni pé kéèyàn rárun ẹ̀ fi kọjá but torí àsìkò bákan náà ẹni tí ó fẹ́ wẹ àwọn àwẹ̀ tí ó yẹ kó wẹ̀ lóbìnrin nkankan tí gbogbo ẹ̀ náà ni ó máa irun orí ẹ̀ èyí tó lékè tẹnu tí ó súnmọ́ kíkọ ẹni lọ́dọ̀ àwọn àfáà ni pé tó bá jẹ́ pé ìwẹ̀ janaba kò ní ìdíkó tú irun orí rẹ̀ tó bá jẹ́ pé ìwẹ̀ haidọ̀ ńkọ́ àbí ìwẹ̀ nefas ìwẹ̀ nefas ni ìwẹ̀ ẹ̀jẹ̀ ìbímọ nígbà tẹ́jẹ̀ ìbímọ bá dá ìwẹ̀ haidọ̀ nígbà tí nǹkan oṣù bá dá tó yóò túnú orí ẹ̀ tó lè fi khilaf ó ní ìyàpọ̀ ẹnu lọ́dọ̀ àwọn àfa islam so àwọn àfa mi gbà yí pé kó tú irun àwọn mi gbà pé kò ní ìdíkó tú irun ṣùgbọ́n yìí tèmi rí tó tẹ̀wọ̀n àti mo mú wọ́n ní pé kò nídìí kí kìí ṣe dandan kó tú irun yẹn so àmọ́ àwọn àtọ́ka tó ń bẹ fún ọjọ́ ti lọ Allahu a'lam.